Allah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 عبد الله ابن عبد الله بن عبي بن السلول وطيب قلوب قومه كما أقر بذلك بنفسه وإنما فعلت ذلك ليسلم ألف من قومي وعلى هذا قال أهل العلم فإنه جاز لنا تكمية المشرك تطيبا لخاطره واستئناسا له بحاله لعل الله سبحانه وتعالى يكتب له الخير على معاملتنا إياه كذلك عباد الله قال أهل العلم في باب هذه التكنية أنه يجوز تلقيب الرجل بما فيه وبما ليس فيه ولقد استدلوا بهذا بما أخرج بخار وحياه في صحيح قال من بخار وحياه حدثنا خالد بن مخلد قال حدثنا سليمان قال حدثنا أبو حازم عن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه وأرضاه قال إن كانت لا حب أسماء إلى علي رضي الله عنه أبو تراب وإن كان ليفرح أن ندعوه بها وفي رواية أن يدعى بها وما سماه أبا تراب وفي رواية وما سماه أبو تراب إلى النبي صلى الله عليه وسلم إلى آخر هذه القصة وقال فرما بعد سؤال المسلمين أتوالي كي قد فالنبي صلى الله عليه وسلم أن ترى بانتبه من جاك في مبوا أبا باني سالكون كان نبي باني سالكون لاري أتينا الصحابة جانا وانا توقع قلوان النبي صلى الله عليه وسلم ẹ̀yọ́mọ̀ yà lẹ́sìn mo ń fi àsìkò náà létí bẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí mo ṣe ń rìn náà létí bẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala pàálàṣẹ kábẹ̀rẹ̀ nkọ́rọ̀ àti gbangba àwọn àbùsùn abẹ́lọ́n àtẹ̀mí àtẹ̀yìn jẹ́ àlè ìbẹ̀rù rẹ níbẹ̀rù tòótọ́ mẹ́jẹ àjẹun tí ó máa bẹ̀rù rẹ níbẹ̀rù ti nìfàk dákun sí dọ̀nà ẹ̀wò wa wá jẹ́ kíkọ́ ọ̀rọ̀ wa níbi ìbẹ̀rù rẹ jẹ́ dájú gbangba wa lọ ní ìjẹjọ́ parí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ abdullahi ibn salul kí ló fà á tọ́sán fi kírun sí la kí ló fà á tọ́nà bíbí fún ẹ lásọ ara rẹ̀ kí wọ́n fi sí kí ló fà á tọ́sán sára fi pẹ́ níbi jànáza rẹ̀ ṣùgbọ́n lónìí insha Allah rahman ara àwọn ẹ̀kọ́ tá à òun náà ni bóòlù àti máa bá kẹfìrí lò akọ́yìn lọ ṣùgbọ́n ní kútùbà tèmi nígbà pé ọ̀rọ̀ kúnà wala alqab òun náà ni à ń sọ lọ́wọ́ min báàdì at-tasmiya anabi sallallahu alayhi wa sallam ọlọ́sàn-án pẹ̀lú òdodo kò sì kúrú ẹnu láti sàlẹ̀ òdodo náà fẹ́ni kọ̀ọ̀kan wa àwọn afọ́wà ní ìjẹ́ alẹ́ máa da àyàn pé pẹ̀lú nǹkan tí ó sì lára rẹ̀ ká máa pèèyàn ní ummu khair kí o pe obìnrin bẹ́ẹ̀ tàbí umu sidik tàbí abalkhail tàbí ababatin annabi sallallahu alaihi wasallam òun náà ni àwòkọ́sí wa níbi ilé àwọn àfáà ní ọlẹ́tọ̀ kéyìí ò síbẹ̀ khususan fún ẹni tó bá jẹ́ wípé ọwà dúnà síyàn kò tó yàn ìmọ̀ kọjá pé láti fi ṣe tàtúyìbù họ́tìrì rẹ̀ láti fi dùnnú tàbí nǹkan kan lọ́sẹ̀lẹ̀ tó bí nǹkan yẹn inú àwa ni ó kọ kàtí ànábì sallallahu alaihi wasallam sọ ẹnìkan nínú àwọn sọ̀hábà rẹ̀ tó ń tọ̀n tó wà ń kú ọmọ sí tí ànábì ń pè ní Abu bàbá yìí pé òun náà ni Ali ibn Abi ẹ̀kọ́ tí ń bẹ́ ń bi tán bí fi sọ bẹ́ẹ̀ àti tó yí má ẹ̀kọ́ yìí òun náà ni madaru khutubah yìí anabi sallallahu alayhi wa sallam ẹ̀gbọ́n bàbá rẹ̀ òun ni abu talib wọ́n sì jẹ́ ṣẹ̀kíkù sí ẹ̀gbọ́n sí bàbá rẹ̀ sàlám ìyá tó bí abu talib òun náà ló bí bàbá nabi sallallahu alayhi wa sallam anabisa asalam ó fi fatima fún ali tọ́jú àbíkẹ́yìn ti ẹ̀gbọ́n bàbá rẹ̀ Abu Talibi àwọn rírì wáyà yìí lọ́rọ̀ mọ́mù Bukhari ó ní hadathana Khalid ibn Makhlad qala hadathana Sulaiman qala hadathana Abu Hazim Abu Hazimi olèntorí sahabi aljalil wasmuhu Sa'ad ibn Sa'ad as Sa sọ́ọ̀lù ìbáwọn sọ̀rọ̀ ìjọ kan ó ní ẹ̀sìn máa wálé o bó ṣe ń jẹ́ alì tí ń jẹ́ tí ń jẹ́ yìí tí ń jẹ́ abul abu hussein ó kọ tó sì wà láìkì jù ká máa fi po àwọn afáà ní ìyẹn náà jawazu pé a lè lóókọ a lè po náà lóókọ ó ní abu turab bàbá ìpè kí sì ni tọ́fà ali àrísàsáà ń wọlé kan ọlọ́ọ̀lẹ́ ọmọ rẹ̀ tọ́jọ́ Fatima yìí ọwọ́ ń ọkọ rẹ̀ dà alị Fatima wá ní hmm, kò sí ilé ó ti jáde níbo lọ́lọ́ àníbí wá rí àpẹẹrẹ bí àìgbọ́ra ní yẹn ní olé yìí ó wá ẹ̀gbọ́n bàbá rẹ̀ dà ó ní ó ti jáde nínú wáyà mi olówó àmọ́sálásí nínú wáyà mi amsan gbé ẹnìkan dìde pé kọ́lọ̀ rẹ̀ wá mọ́sálásí torí pé ní tíyà wa Fatima ìsọ̀nù wípé bẹ́ẹ̀ni wà bẹ́ẹ̀ni òṣè ìgbúnra ẹni ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀ nínú ilé fàgọ̀ọ̀gọ́rọ̀ ni ìwà ń bínú sí mi ṣùgbọ́n bíbínú ìṣètò dípò tí a yóò fi máa sọ̀rọ̀ ọkà bínú kú ònúlé ni ọ wá lọ Masalasi. Ọ wá sùn Masalasi. mọ́sálásí ó ibi tó sùn sí iná lọ wá aṣọ rẹ̀ tó jẹ́ rìdáwù rẹ̀ ọyẹ kú òní ara rẹ̀ níbi tó ti sùn lọ ní mọ́sálásí inú bí náà ló fi wọ́n mọ́sálásí o ṣùgbọ́n mọ́sálásí sáà mọ́ ọ̀rìn yẹn lọ ẹni ní ibẹ̀ mọ́sálásí amsa wa tọ̀ lọ nígbà táwọn bí débẹ̀ amsa wari ara re to ti yi ipe ara masalasi fajar sasallam yamsa turaba an zahri an bi wa bere si fi owo re egma ye pe nu ko ni eyin ali e wa npe joko aba turabin ba be pe mana yi re ni ni pe aba turaba be pe ali joko osesan wan takroso la yara won e ko ta fe ko ko bi hadithu ó ní wípé anabi sallallahu alayhi wa sallam ẹlẹ́kọ̀ọ́ ni ẹni àpọ́nlé ni ali radiyallahu ta'ala rọ̀dọ̀ ẹlẹ́kọ̀ọ́ ló na kéfàlà àwọn àgbàlagbà ní bẹ́ẹ̀ ni tó kọ́ ní bá ṣe rí bẹ́ẹ̀ náà ni ẹ̀ńtọ́ kọ́ náà máa ń rí ghaliban anabi náà lò tírénì ali ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ tí ó ṣẹyọ látara wípé Ali Fatima tọjọ́ ma nabi sallallahu alaihi wasallam. sallam lábẹ́ẹ̀bẹ́ kọ̀ wá sí ìgbà kan tí nǹkan kan ṣẹlẹ̀ nù lé tí ó pin Ali lẹ́mì dípò tí ó bá yẹ sí ọ̀rọ̀ sọ yọ yàgbó dẹnu lé ni ara àwọn ẹ̀kọ́ yìí òun ó ń lo dídí ọ̀rọ̀ tí àwọn àfáànfà jáde níbi fífitásànfì ìyàwó Fatima fún Ali radiyallahu ta'ala anhu lábẹ́ẹ̀bẹ́ ìntọ́wọ́fà tó fi jẹ́ pọ́pọ̀ ìlú wu Ali jù àmbọ̀mẹ́ kí ló fà tó fi jẹ́ pọ́pọ̀ ìlú wu jù àwọn kẹrìsì lè síwájú jaa fi sahih bal fi sahihayn wa fi ghayrihima من حديث المسور ابن مخرمة قال الإمام بخاري الروحية حدثنا قتيبة قال حدثنا الليث عن ابن أبي مليكة عن المسور ابن مخرمة رضي الله تعالى عنه أرضاه قال سمعت النبي صلى الله عليه وسلم وهو يقول على المنبر إن بني هشام ابن المغيرة استأذنوا وفي رواية استأذنوني في أن ينكحوا علي بن أبي طالب ابنتهم فلا آذن ثم لا آذن ثم لا آذن إلا أن يريد ابن أبي طالب أن يطلق ابنتي وينكح ابنتهم فإنما هي بضعة مني يريبني ما أرابها ويؤذيني ما آذاها اللهم صل على محمد وسلم إمام أبو خاري wọ́n ní àáfà àwọn tí ń jẹ́ kùtẹ́yìbà àwọn ní kó wọn ní hadithi níjọ́ta náà ń sọ fáwọn náà àáfà àwọn kùtẹ́yìbà wọ́n ní àáfà àwọn laythu làwọn náà kọ́ hadithi látọ̀dọ̀ rẹ̀ laythu kọ́ látọ̀dọ̀ ibn abi mulaika ibn abi mulaika yìí òun rí sọ̀hábí aljalil alimiswar ibn makroma miswar ibn makroma ní absalom bẹ̀rẹ̀ mímbàrí ìjọ kan òun wá ń gbọ́tà nàbí ń sọ wípé hmm, ẹ̀yin mùsùlùmí bá yín sọ̀rọ̀ ìnàbẹ́ni isham ibn mugira ẹ̀rí àwọn aráalé isham ibn mugira wọ́n mọ̀ wàá bá mi o èèmọ̀ tí màá rí nìyẹn sta'adhanuni wọ́n ní tán wàá bá mi sínú wípé àwọn àgbà yọ̀ǹda lọ́wọ́ mi fi an yunkihu ali ibn abi talib ibnatahum wípé àwọn fẹ́ kí ali tó ọkọ fatima kọ́ wá fẹ́ ọmọ àtàwọn lé ọmọ mi ẹ̀yin mùsùlùmí gbogbo yìí mo wá ń bá sọ̀rọ̀ ilé ni ìfẹ́ sọ lọ́rọ̀ ọ̀kọ̀rọ̀ ló jẹ́ ń sọ lórí mímbà fàlà áàdàn ìyọ̀dá o súnmọ̀là áàdàn àní ìyọ̀dá sẹ́ kọ̀gbọ̀rọ̀ sẹ́rẹ̀ bẹ́ẹ̀ súnmọ̀là áàdàn àtúnṣọlẹ́lẹ̀ kẹta ìlà ìntọ́wà lè mi yọ̀ǹda ìsìtòyọ̀ ǹda náà ni illa an yurida ibnu abi talib an yutalliq ibnati nítorí pé anábì ń sọ̀rọ̀ yẹn pẹ̀lú ìbínú ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ń gbé ànábì mi tó bá jẹ́ èmi tàbẹ́yìn mistake ó gbé wa ní wọ́rọ̀ báwọn ṣùgbọ́n kò gbé àrùn sàṣàlám kí ni mistake tí ó gbé fi tartib ànábì ní àyàfi tí ibnu abi talib illa an yurida àyètọ́lẹ̀kọ̀ eh, ibnati a fi máa pọ̀ kɔ kɔ fatima na ma máa bọ̀ léèrè ha ibnata wọn yọ wà fẹ́ wọn tọ́fẹ́ fẹ́ wọn ànábì ò sì tó wípé àfi tí ali bá máa pọ̀ wọn fẹ́ wọn tọ́fẹ́ fẹ́ wọn kɔ wá mi sɛlɛ fatima le ooo sọ ilà ibn abi ibnati àfi kí mi. kọ́kọ̀ kọ́ máa bọ̀lọ́dọ̀ mi wàyẹ̀ ń kíha ìbílẹ̀ta wọn kọ́ wá fọ́ ma wọn fa innama hiya bad'atun minni torí Fatima tẹ̀ ń wé bad'atun minni ara mi lọ́lọ́run ti mú jáde yuribu àmà àrọ́ọ̀bà ni ntọ́ba lè máa mú dorí kodò tí bá ti ti gbé èmi náà orí èmi náà yóò di ti máa dàkodò wàyẹ̀ òdìní ma àdáhà ntọ́ba lè nílà yóò kó dàbí mi náà kí ló bí ọ̀rọ̀ yìí annabi sallallahu alaihi wasallam ó níyàwó kèsì ìsẹ́yọ kan salawatullahi wa salamu alaihi ṣùgbọ́n Ali ibn Abi Talib inú riwaya mi ìyàwó Aisha gẹ́gẹ́ àwọn ni wọ́n dìde tí a lọ bá nàbì wípé inna nas àwọn ọ̀rọ̀ kan bẹ tí ń káàkiri Madina báyìí ó ti dé ti gbó èmi náà wọ́n ń sọ káàkiri wípé wọ́n fẹ́ lágbájá lé mi wa inna nasa yazunmuna annaka la taqdab li kódà àwọn èèyàn sọ níbi pé ọ kí alákànnà bí mi léyìn àná bí ò lè jà tipẹ́tipẹ́ òun ni wọ́n ní wọ́n pé ti wà láyé anabi wa anabi yóò fi hàn sọ̀rọ̀ ṣe ń tọ́sàṣẹlẹ̀ nu òun sì ọlọ́run ránṣẹ́ sí ali inú ruwaya mi ali gangan lọ́wọ́ sàṣẹlẹ̀m wípé anṣàṣẹlẹ̀m mo fẹ́ wá gbàmọ̀ràn torí mo fẹ́ lẹ́gbẹ́dẹ́gbẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ gbá màánù rí ọ̀rọ̀ rẹ̀ ànábì wa ni wà ní hasbi ates aluni ṣé ń pa àdílé rẹ̀ ló ń bí mí àbíkíni ó ní mo fẹ́ fẹ́ ni àtàmúrù ní ìbíyà ànábì ni lá kọkọrọ jẹbẹ alè lọ àwọn ọ̀tọ́ yẹn wá ń sọ káàkiri wípé alè ò lè jáwọ́ kò ó ṣe nǹkankan nígbà tí èsè àràmù fún tí èsì ṣe kílókọ rẹ̀ àmì illa an yurida ibnu abi talib àfi tí ali bá máa pé wọn kọ ọmọ mi tí ó wà fẹ́ nìyẹn ṣùgbọ́n ìbálò ali sí anabi sàlám ọwọ́ ọgbẹ̀yìn ni wútúbẹ̀ ọ̀tọ̀ òkúlẹ̀ rárá ó yàtọ̀ sí ìbálò ẹnì wa sí ẹni jẹ́ àáfàá rẹ̀ tàbí tó jẹ́ ẹni rẹ̀ anabi sallam nùrùwáyà mi ó ní ẹni tí ẹfẹ́ fẹ́lọ́ máa mi turúgbọ́ ìdá ọ̀daràn lọ́rọ̀ àfáàná wípé àkọ́kọ́ ṣé ká bírákẹ́tì àlámárì ká sọ wípé nínú ọ̀sọ́sà sàṣálàm nínú àwọn tọ́lọ̀ ń fi sàlẹ́sà ni wípé ẹ ń bá ti fẹ́ ọmọ rẹ obìnrin kò lè fẹ́ ìyàwó lé apá kan àfáà ní ìtumọ̀ ẹ̀ nìyẹn apá kan ìyàwó Fatima nìkan lọ́wọ́ bá ṣe léyìí fún lára àwọn ọmọ nàmsà sàlám apá kan ni kèé kò sí nú ọ̀sọ́ ìsànsàsálàm in tí ń fa ni wípé anúsàn padà sọ ilà rẹ̀ méjì náà sì ni ó sì ní agbára tá a wá lẹni tí a fẹ́ fẹ́lẹ̀ ìyàwó Aisha yìí ìyàwó Fatima yìí òun náà ni ẹni tí àwọn afáàsì tìláfù ń pa ó kọ rẹ̀ apá kan ń pè ní Juwairiya apá kan ní jurahama ló pẹ apá kan ń pè ní jẹmíla apá kan ń pè ní hanafa àwọn kan ń pè ní alawurọ ṣùgbọ́n ntọ́gba yìí jù lọ́dọ̀ àwọn afa tó sì múlẹ́jù ni pé juwẹ́ríà ló pẹ ni anabi wa ni sẹ́ẹ̀mí hmm, ń tẹ́lẹ̀ fẹ́fẹ́ lọ́mọ mi juwẹ́ríà bi ọmọ tani bíntu abi lahab ọmọ abu lahab wàlláhi mọ́fọ́lọ́mùbúra fún inda eh, bintu rasulillah wa bintu ajuwillah inda rajulin wahidin abadan inú wáyà mi makanan wahidan abadan inú wáyà mi inú wáyà mi inda rajulin abadan ọmọbìnrin ànábì ọlọ́nkan àti ọmọbìnrin ọ̀tá ọlọ́nkan wọn ò gbọ́dọ̀ jọ wà lọ́ọ̀dẹ̀ ọkùnrin kan papọ̀ láyé yìí tọ́gbọ́dọ̀ nítorí kíni nítorí wípé ègún ti wà lórí in tí bàbá ẹni tàkọ́kọ́ ń ṣe yóò sì padà máa ràn nínú ilé àbí wàá kíyà rẹ̀ lórí wáyà mi wípé nítorí pé fa inni àtàhọ́wàfò ẹ̀rù ń bà mí nítorí kíni àǹtù tátànà fìdí ni ha kọ́ mẹ́jẹ̀ wípé yóò lẹ́ẹ̀fi kó fìtínà bọ́mọ mi lórí ẹ̀sìn rẹ̀ torí tí máa ń ṣe nulẹ̀ tí eléyìí bá fẹ́ máa bu ní ti rírọ̀ ní ti owú ànábì ọlọ́ni ọ̀ máa bu tẹ́lẹ̀ bá fẹ́ máa fèsì ẹ̀ńtọ́ lẹ̀tọ̀ èébú òní wọn máa bu èyí oṣù gbọdọ̀ bu ànábì sallallahu alaihi wasallam ojú kanu nínú ojú mi àwọn àfáà ní kí ló wá fà á tamsa salam fi lé níbi ọ̀rọ̀ yìí tó sọ wípé ìyọ̀dá ìyọ̀dá tó sọ̀rọ̀ mẹ́ta wọ́n ní tó fà ní wípé lè kọ́sìtì ta àbíd torí nǹkan yẹn kìí ṣe lè múdà kìí ṣe fúngbà kan gbére ni kọ́gbọ́n ṣẹlẹ̀ ojú kanu ojú mi anabi sallallahu alayhi wa sallam ọwọ́ ń sọ̀rọ̀ yìí fún ali ali wa dáhùn wípé hmm, ìdán. Hmm, falan atiya ma tẹkọrọwò abadan gbogbo ntí ọba ní tẹwà nábì lọ́rọ̀ la yé ẹnì dáwò salawatullahi wa salamu alayhi ojú kanu níbi tó sàm tí ń sọ̀rọ̀ ń lọ anabi bá ní fadhakara siran riwaya yìí ọwọ́ aláìmọye ọ̀nà náà nù miswaru ibn makhrama náà tó gbà wá anabi wa ní hmm, mo ní àná annati moli fa afna alayhi fi musaharatihi fa ahsan anabi ni a ọmọ huwa anatọ daa pọ̀ sí mi o òun náà ni abdulhas ibn rabi tó fẹ́ ìyàwó zainab tó jẹ́ àkọ́bí ọmọ fún anabi sallallahu alayhi wa sallam lóbìnrin anabi ni. fahaddathani nígbà tó fẹ́ fẹ́ mami àti ìgbà tó fẹ́ mami tán kò sí ń tọ́sọ fún mi rí fàṣọ̀dákọ̀ ni òótọ́ máa bá ń àwọn àfáà ní ajẹ́ bí ọ̀rọ̀ ti ṣáájú láàrin ànábì sàlám àti àmà rẹ̀ kódà wàwà ni ó tún fún mi fàwàfáálí ó tún àdéhùn náà fún mi ara àdéhùn náà ni pé èèyàn fọ́ ọmọ ilé àwọn bọ̀ níbi ìwáyà ẹlẹ́ẹ̀kejì wọn ẹni tí wọ́n fẹ́ kí alẹ́ ọ̀fẹ́ yìí tá n pè ní Juwairiya bíntu Abi Lahab àwọn tó fẹ́ fi fún alẹ́ ńgbà náà lọ́n ó ní àwọn tí wọ́n jẹ́ àbúrò bàbá rẹ̀ tí wọ́n jẹ́ àbúrò Abu yẹn àwọn náà ni al ibnu Hisham ibnu Mughira àti salama ibn al-harith ibn al-mughira lillahi alhamd àwọn méjèèjì para gbàsílámù amali fatih wọn gbàsílámù ṣùgbọ́n obìnrin mùsùlùmánì òun ti gbàsílámù ṣùgbọ́n ègún tí bàbá rẹ̀ ṣe ó sì ń kú lẹ̀ lè lórí làwọn afáà fi wípé hadithi ń ṣe ìthbátu bàkọ́ àárín àbá fi àkọ́bìhìm tí bàbá bá jẹ́ aláìda nítorí pé ta bá ní húrúmà húrúmà ọ̀wọ̀ kèfèrí ò ní ọ̀wọ̀ nígbàtí ń bẹ láyé náà a kàn bá fi ìsìláàmù lò tó rà mọ́ tí ó gbẹ̀yẹ sùmọ́tọ́ bá ti ekú tán kọ̀ lọ́wọ́ ọ̀kan làbẹ́bí fi nàbálẹ̀ yìí pé bíntù àdúwìlà ọmọ ọ̀tá ọlọ́run kan kò gbọ́dọ̀ sí kí ni o kò gbọ́dọ̀ wà pẹ̀lú ọmọ ànábì ọlọ́run lọ́ọ̀dẹ ọkùnrin kan oṣù ojú ẹsẹ̀ òní alice ń jáwọ́ àwọn afáwa bọ́ bi ọ̀rọ̀ yìí lódìdí wípé kí ló mú àlì máa jẹ́ pé eyín tó tẹ lọ́rùn jù kí wọ́n máa pè oníwọ́ pé Abu Turab bàbá ẹ̀pẹ̀ nítorí pé ànúsà sálàm níjọ́ tí ó pè bẹ́ẹ̀ ọ fẹ́ dùnnú ni àwọn àfáà wa ni ara ìmọ̀ tí ń bẹ́ńbẹ̀ yẹn ò ní ádámù ìtàbí asahar ẹ̀ ń bá jẹ́lẹ́kọ̀ọ́ èyí máa sọ̀rọ̀ hànàhànà sáwọn àna rẹ̀ tàlànà rẹ̀ khususan ẹ̀ ń tọ́ bá jẹ́ ọkọ mìíràn lọ́kùnrin èyí máa sọ̀rọ̀ sí èyí sì máa bá a lò níbà lò wípé kí nítorí pé àwọn sàṣẹ́ràn ní ṣe báyìí sí Ali radiyallahu ta'ala an àrùbọ̀ tó sì jẹ́ kíni o tó sì jẹ́ ànábì wa tó wá jẹ́ pé alì jẹ́ ta ni o ọkọ fún ọmọ ànábì sallallahu alayhi wa sallam bákan náà ẹ̀kọ́ tó wà ń bẹ̀rẹ̀ alì náà ìntó náà bẹ̀ẹ́ bínú tí ó sẹ̀gẹ̀ mi yọ ọ́ yà dáálé kò ní ar-rasul salawatu lọ́wọ́ sàlámáyé ọwọ́ pé anabi sàlám olọ́sọ̀mbẹ́ ìwà máa tẹ̀lọ́rùn ní gbogbo ìgbà ọwọ́ máa ṣe àyè yẹn rẹ́jẹ́ rẹ́jẹ́ tọ́yì àwọn afọ àwọn apàdà wípé ọ̀dà ẹni tí wọ́n fẹ́ fi lọ́kọ̀ yìí kí ló fà á tó fi tọ́ sí al àti Salama tí àwọn méjèèjì jẹ́ bàbá tí wọ́n jẹ́ àbúrò fún abu jahali torí abu jahali yóò tún mọ́ pé ní abdulhakam amru gàgàn ló kọ́ rẹ̀ ibn harith ibn hisham ibn mughira akhu rẹ̀ ó ní alharith ibn hisham ibn mughira akhu rẹ̀ kejì ohun tó ní salama ibn hisham ibn mughira nítorí wípé ara àwọn tí àwọn afáàn clear fún ari tí ẹ̀sìn fi ń jẹ́ ẹ̀sìn tí ò fi ní di ẹ̀sìn àbùrọ̀mọ́mà sọ̀làyé àwọn àárín nǹkan kan ní ògbò wa o lè gbé alọ bí o lè gbé alọ wọn ṣùgbọ́n ìsopọ̀ rẹ̀ náà ẹ̀yọ kan náà yọ padà máa di nígbẹ̀yìn nínú ṣẹ̀ríà Islam gbogbo ẹni tó lè fọmọbìnrin lọ́kọ wọn ò sí nídìílé ìyá rẹ̀ kí tó tó sọ nínú ṣẹ̀ríà Islam gbogbo ẹni tó lè fi ọmọbìnrin lọ́kọ wọn ò sí ń bo wọn ò sí ń dìlé kíni o wọn ò sí ń dìlé ìyá rẹ̀ ìdílé bàbá rẹ̀ nìkan náà tó lè fi lọ́kọ wà wàlíyù obìnrin àwọn tó sì lè fi lọ́kọ yìí náà ò ju fourteen lọ wàlíyù obìnrin wọn ò ju kíni o wọn ò ju fourteen lọ. ti pàdánù tí wọn ò rí tó fi wá padà tọ̀ sí àwọn àbúrò bàbá rẹ̀ ní ọ̀padà fẹ́ fi ẹni yìí lọ́kọ nígbà náà tí wọ́n fi wá lọ bá rẹ̀ sàlám torí pé ipò tá sàn wà wọn ò lé dà kẹsí gẹ́gẹ́ bí ànábì ọlọ́run wọn lọ gbàyàn dárọ́wọ́ rẹ̀ nínú ìlú. adúmọ̀ àtàwà rí rẹ̀ o bàbá ọmọ ló lè ẹ̀ lọ́kọ tí ọba sí mọ́ wá sí ìhùn ẹni tí ó sọ pé tí n bá sí máa o ìwọ ni ọmọ bá ń darí ilé mi kódà kéèyàn ò ní bàbá téèyàn bá lẹ́yìn téèyàn sọ bá ń fún bàbá èyàn ò lè fọmọ èèyàn lọ́kọ ẹni lágbára ń bẹ lọ́wọ́ rẹ̀ kò sí wá sí yù lẹ́yìn náà lọ́wọ́ àkúta ni o jádùá lè abim ẹ ń jẹ́ bàbá bàbá obìnrin ní kíá bàbá bàbá rẹ̀ ti kún tòótọ́ bàbá rẹ̀ sì sọ àsọtẹ́lẹ̀ fẹ́ odi mɛta ɛni kɛrin ibnu ha kakobiri ti bima ɔma rɛ le fi lɔkɔ gɛgɛ bi anasu se fi yaarɛ lɔkɔ tinjɛ musulɛyi nga fi osuba bama fi yaari ko si wa si yu ko si ababa odi mɛrin lẹyìn náà banuuru àwọn ọmọ tí ọmọ obìnrin bí obìnrin ti àrí bàbà àrí ẹni tí bàbá rẹ̀ sásọ lẹ́fù kò sí bàbá àmọ́ ọmọ rẹ̀ náà sì mọ́ ọmọ ọmọ rẹ̀ lè fi lọ́kọ ó di márùn lẹ́yìn náà ẹni tó tún kù ó ní àhúhá lè abàwẹ́yìn shekik ẹni tó jẹ́ àbúrò ẹ̀ lọ́kùnrin tàbẹ́gbọ̀n rẹ̀ lọ́kùnrin tó jẹ́ pé bàbá àti ìyàjọ pawọ́pọ̀ number six tá àbárò mọ́ ló tó wá ku ẹ̀ńtọ́ jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin tàbí àbúrò rẹ̀ lọ́kùnrin tọ́jọ́ pé kí ni o ìyá nìkan lọ́jọ́ pa ẹ ẹ ẹ ẹ bàbá nìkan lọ́jọ́ pa ma bànúrù ma ló tó wá ku àwọn ọmọ àwọn igun méjèèjì lẹ́yìn náà táàbà wá rí ogun àtàkà lẹ́yìn lọ́tọ́ wá kú ẹ̀gbọ́n bàbá rẹ̀ amọ̀ àṣekík ẹ̀gbọ́n bàbá rẹ̀ lọ́kùnrin tàbí àbúrò bàbá rẹ̀ lọ́kùnrin tó yẹ pé bàbá kan náà tí ẹ̀kẹ́ náà jọ gbọ́ àbá tó bẹ́ẹ̀ papọ̀ táàbà tó rò mọ́ ló tó pẹ́ gẹ́gẹ́ wípé bàbá bàbá obìnrin náà ló bí ó ń tàn ṣùgbọ́n ìyá tó bí bàbá obìnrin kan ló bí ó ń tàn bàbá jọ pápọ̀ ìyá ọ̀ táàbà tó rí mọ́ bàlúhùmà ló tó ku ọmọ àwọn ẹni ìmọ̀ ma kọ̀kọ́ wá kàn ní àmọ́tá tó pé ẹ̀gbọ́n bàbá rẹ̀ ò ní tí bàbá àti ìyàjọ pápọ̀ tàbábùrò bàbá rẹ̀ baba ní wọn tí bàbá àti ìyàjọ pápọ̀ ọmọ táwọn yorùbá bí bàbá wọn mọ́ lẹ́yìn rẹ̀ lọ́wọ́ akú nasaban ọwọ́ akú rẹ̀ àwọn òun ni àwọn tó jẹ́ wípé yẹ́rìfù bílà taqdirin làwọn tí a máa jogún láì dẹ̀ wípé ń tásọ̀pá dédé ń tọ́fẹ́ gbàrí ìrìn mẹ́ta náà lání jí àwọn jẹ́ mẹ́fà al-aswatu bin nafs wal-aswatu bil alákọ̀ọ́kọ́ bin nafsi 14 ni wọ́n ẹlẹ́ẹ̀kejì 4 ẹlẹ́ẹ̀kẹta 2 ṣùgbọ́n àwọn yóò gan káà nídìílé ni ìta afẹ́fẹ́ yọ ń bẹ̀rẹ̀ wípé àwọn tí a kẹjú yìí bó ti ẹ̀jẹ̀ wípé tá a bá tu balẹ̀ dáadáa níbi àkọ́kọ́ àwọn tí wọ́n jẹ́ asọ́ba rẹ̀ aláṣọ́bì nọ́ọ̀sì àwọn fourteen sixteen wọn ìbàjẹ́ ṣùgbọ́n ayọ̀ méjì kó mbẹ ọkọ àti gbogbo ẹni tó bá jẹ́ bọ̀dé èèyàn tàbá burú èèyàn tí bí àníkẹ́ lọ́jọ́ pọ́n pọ̀ ala hal tí ọ̀bà wá sí ìhùnmá tọ́jẹ́ nọ́mbà twelve ọwọ́ akú alimọ́tíkù bọ́yá obìnrin ti lẹ́rí lọ́kùnrin tó pò ń lọ́bọ́kùn lọ́rùn rẹ̀ wọ́n wà máa wẹ́rù káàkì òní ọwọ́ àdúró ń pò kíni o wàlíyù fún nàmbà 14 tí ọ̀bọ̀ wá sí mọ́ wàlíhákímù ló tó ka ustadu ló tó ka imam ló tó ka amíru la máa sọ pé nú ẹ̀sìn àbí tí ọba yéèyàn tí wọ́n bá ní ustadu fọmọlọ́kọ tí èso máa mi amíru fọmọlọ́kọ ilé olúkútẹ́ ní ti máa ń ṣẹlẹ̀ ibùdó ti máa ń ṣẹlẹ̀ o ilé olúkútán tẹ̀gbọ́pá àmìrù kan fọmọ lọ́kọ̀ o ilé olúkútán ni ìfẹ́n àwọn eléyìí tí wọ́n dìde jọ náà lọ́hùn àwọn àmọ́ọ̀mù obìnrin àwọn tí wọ́n jẹ́ àbúrò bàbá rẹ̀ àwọn ni á dìde àwọn padà fi fún ara àwọn ẹ̀kọ́ tó so mọ́ ìṣesí ànábì sallallahu alaihi wasallama òun náà ni kéèyàn mọ̀mọ́ fòdodo pamọ́ salawatullahi wasallama alaihi nítorí kìsì ni ìyá wa Fatima yìí àwọn àfáà ní ṣe bí ànábì ní ju obìnrin kan lọ́ntì ẹ̀ wọ́n ní òótọ́ ni torí gbogbo àwọn ìyàwó rẹ̀ pátá ẹnì kọ̀ọ̀kan lẹ̀ ń tó lé lọ́rẹ̀ máa kọ́rọ̀ tí ọ̀rọ̀ olórogún bá dé ni ṣé Fatima wà ní wọ́n ní kò ní o lè anna àkọ́dù òsì bàtì bí ummiha thumma bí akhawatiha wáhídà tàn bára wáhídà ọlọ́run ti kọ́kọ́ fi àdàwọ̀ kan ó ti gbàyà rẹ̀ ọ̀dọ́ tipẹ́tipẹ́ kò síyà tani ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn tí a tún wá jẹ́ sísítà rẹ̀ wọ́n ti lọ sí àlìkìyàmá olóyè nìkan ló sì gbẹ̀yàn nàbí sàlám kò sì lójú oṣù mẹ́fà lọ lẹ́yìn sàlám ṣùgbọ́n àwọn ìyàwó sàlám ó ń kálukú lẹ́yìn tó lè lọ rèé kọ́rọ́bà àwọn pákan àfáà ni sẹ́ẹ̀mọ̀ pé ń bẹ́nu wọn náà tọ́jẹ́ pé kò níyà tó náà lẹ́gbọ̀n wọn ni kọ̀dàrú wọ́n wá ní ẹnì tó ju ìyá lọ fún tó sì ju bàbá lọ fún wa ta náà ni ó wà Rasulullahi sallallahu alaihi wasallam tọ́jọ́ wípé kò sí ẹni tó lè ṣe déédé má lẹ́yìn rẹ̀ salawatullahi wa salamu alaihi ó sì mọ bí ṣe jọ máa bá wọn tó nínú ilé tí wàhálà yìí fi jù bá ń lọ jẹ́ àfi sahih ọ̀kan náà sàsálàm ńgbà tí ìpọ́rọ̀ ta fẹ́ sọ lónìí kan a ní dákọ̀ wọn absalom jókòó ibi ń pa àkànnà dínà sọ̀hábà ọwọ́ afẹ́ gbóúnjẹ ẹni tí ó ń jẹ́ kàn tí ó gbóúnjẹ wá asàsára nke wọn mú e oúnjẹ ẹsẹ̀ wọ́n yẹ parí oúnjẹ tí wọ́n ti ń gbóòórùn rẹ̀ ìwà ń dun wa wípé ah, ah, fi ń ọbẹ̀ sí máa sáré kọ́ kan ọbẹ̀ a lọ níyàwó àdìdè ńgbà tí wọ́n ń fi ọpọ́n gbé oúnjẹ ní bá lọ amsa waa dìde mbẹ wa ẹntẹbi nkpa waa buẹrin ìwà nsa oúnjẹ nkpadà sínú abọ ọwọ alọrẹ mú ọpọn títẹ ntọfọ ọpọn èèyàn ó fi da oúnjẹ síbẹ̀ padà èntì afọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ń lẹ̀ padà wọn ọwọ akọrin ṣẹ̀ṣẹ̀ ntọfọ ọpọn àtẹni ẹlẹni salawatullahi wa salamu alayhi àwọn àfààní pọ́ìntì náà nìyẹn pọ́ìntì wo pọ́ìntì wípé tatyibul uqul wa khawatir amsa salam ti kini o òun ni salawatullahi wa salamu alayhi na ilé ìwádìí odidi ẹ̀kọ́ náà padà fún wa nínú ẹ̀sìn kí náà di ẹ̀kọ́ náà ó ní gbogbo ẹ̀ ti fẹ́ fọmọ àfa rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ gba sùúrù o ọmọ mi ò wọ̀ níta àfọmọ àfa rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ṣe ni o inú ẹ̀sìn wa ńlá ti kẹ́kọ̀ọ́ rẹ̀ obì ó pin ọlẹ́mìí o tó o bá ní à bọ́mọ rẹ̀ gán sí ọ̀gbọ̀rọ̀ sọ bọ́mọ rẹ̀ lọ́jọ́ ọ́sàlẹ̀ tó gbẹ̀mọ rẹ̀ nàám tọ́jọ́ máa fà rẹ̀ ọ̀gbọ̀rọ̀ sọ pé kí ni o mama ó lè júbà lọ sọ bọ́mọ rẹ̀ lọ́jọ́ mama iná ó sì dàbọ́lá sí kí ni o láti sama, ìwà bí àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ in táwà nídìí ń bẹ point táwà nídìí bẹ̀ tàfi ń rìn sí táàrin sọ̀n ò ní wípé ǹjẹ́ nìkan lè ǹjẹ́ ǹjẹ́ alì bí ọmọ kan tí ń jẹ́ tòrọ tí ń jẹ́ pẹ̀ nàám haditha òun ló yìí amsa wa máa pè bẹ́ẹ̀ ọwọ́ wa pé ní ali yọnu sí jù sọ́bùrùn wàtàhámúlẹ̀n ní ti sùúrù àti o àti ìgbà ọrọ mara ọwọ́ ajẹ́ pé so kọ̀tọ́ láìkì káwọn fi pè jù kí wọ́n máa pé ni máa rántí sàlám nínú máa dùn ni ó sì máa rántí wípé òun náà ló sì mú mi máa dẹni tí ń téèyàn bá ti rí pé irú nǹkan bàbá ṣẹlẹ̀ àwọn àfáà ní ọlẹ́tọ̀ lábẹ́bẹ́ àwà dúró àwa gbọ́dọ̀ sọ̀yàn ní ìnagijẹ tọ́jẹ́ wípé ìbànújẹ́ ọmọ àkóbá fi àti ó sì clear a wa fún ànúbù wọn bá fọ́ gbọ́n ìpè nù la ọmọ rẹ̀ náà ní o ọmọ náà wọn sàṣàràn bí o ṣùgbọ́n ìjẹ́kù ànẹ́yì àbísà tó ṣe kí ni o ó tún pọ́nlé láwọn àfáà fi sọ wípé ẹnì kọ̀ọ̀kan tí ọba fọmọ rẹ̀ lọ́kọ kó kíyèsára dáadáa o nítorí wípé ẹni tí mo yọnu kó lè máa sí ọmọ mi lásọ sókè ní bẹ́ẹ̀ni rìjáàlì láàrin àwọn ọkùnrin mo wá fẹ́ sẹ̀sà rẹ̀ kí wọ́n lọ mẹ́ntí ọ̀dà ajẹ́pẹ́ nǹkan so ń tán òdìní ní paríparí àwọn àfáàní ẹni téèyàn lè máa bá lò téèyàn máa tìjú rẹ̀ tó wá jẹ́ pé ìtìjú téèyàn tì òní ó kò bá yàn lálíkì àmà téèyàn ò sì fóńtọ̀ ńlẹ̀ ó ń tọ́ òun lè láàkáyé ọ̀rọ̀ ò clear gbogbo ẹtí àlebá máa ṣe láyé tó wá jẹ́ pé kọ̀fẹ́ ṣe ń tọ̀ kọ̀fẹ́ ṣe ń tọ̀ lè yóò sì fi ewu rárá lálíkì àmà tí ọba lè fẹ́ nílẹ̀ látàyé òun gan ti padà sẹ́ orí ibu fún rẹ̀ àyí ti ju ẹnì kankan kó fi wá kó bá kíni o àlìkàmíyàn ẹn tó bá jẹ́ kó ti fẹ́ fà mí wọlé kí ẹ kó máa lọ tiẹ̀ ara àwọn ẹ̀kọ́ tí a fi kíni o tá a tó kọ́ ń bẹ̀ nù bákan náà ní ìparíparí ní ìparíparí àwa akẹ́kọ̀ọ́ wípé àwọn àfáà ní gbogbo ẹnìkẹ́ni eléyìí ẹ̀kọ́ tó sì dáa tó sì sàǹfààní pípọ̀ ni tí wọ́n bá ní ọmọbìnrin tó ti fi lọ́kọ tí wọ́n bá fẹ́ fẹ́ ìyàwó lé ọmọ nílé ọkọ tó bá ń rí tọkọ ọmọ rẹ̀ ò rí ní aburú tọ́bẹ̀ ìdáàlẹ̀ e yọ jẹ̀jọ́ lálẹ́kì àmá yóò sì kọ́kọ́ kó wà látàyé mọ́lù ni tí èèyàn bá yẹ mọ̀ wípé ńlá kẹ́ tó lè àtìrí àtìrí àtìrí rẹ̀ báyìí kí ayé ìbá wa sọ wípé panípaníkẹ́ èjé wọn múdà kọjá lọ jẹ́ iye ọ̀sán tí wọ́n fẹ́ sọ nítorí kíni torí pé ànẹ́bù ò ti ju ẹnì kankan kó fi wá kó báàlì kí a máa ara rẹ̀ àtọ́ máa rẹ̀ sọlọ́wọ́ tó lẹ́wọ́ sọlámàlì náà fàtí gbàdúrà wípé mọ̀ntẹ́lẹ̀ èèyàn mo nífẹ̀ẹ́ èèyàn tí n bá ti à ń tijú rẹ̀ mo rí pé mọ̀ ń bí mo ṣe ń tijú rẹ̀ ìsì wà lè fóńtọ̀ lẹ̀ ìsì rí aburú ìgbàlọ́wọ́ rẹ̀ àà àwọn àfáà ló ń tọ̀ náà àpẹ orí ibú ń bẹ lára ẹ̀sìn ìwé ìṣẹ̀sìn ká máa lára wa lórí àbòsí àwọn àǹlá tó pé ìgbàlá kìí àmà mìíràn fọ́lẹ̀lẹ̀ ilhamd lókùrùgbà tí ọba ti sí àbòsí nù ìṣesí yẹn èèyàn free èèyàn sì máa wọ̀ ẹ̀ kí ọ̀sẹ̀ kí ni o kí ọ̀ máa wo ọ̀hún hadha alladhi kana alul ilm alayhi wa jazahumullahu khairal jazaa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 وهكذا عامل رسول الله صلى الله عليه وسلم عبد الله بن أبي بن السلول وطيب صلوات الله وسلم عليه خاطر وجبر خاطر ابنه عبد الله بن بي بن السلول بأن أعطوا قميصه ليكفن به والده وقد صلى الله عليه وسلم وأطال القيام في جنازته كذلك بزق على وجه رسول الله صلى الله عليه وسلم ثم صلى رسول الله صلى الله عليه وسلم عليه ولكن على هذا كان أهل العلم كانوا مالوا إلى أن جاز تكنية المشرك تطيبا لخاطره وجبرا لخاطره لعل الله سبحانه وتعالى يكتب على أيدينا إسلامه على هذا قال على العلم لا بأس من تلقيب رجل بما فيه وبما ليس فيه جاء مصداق هذا فيما أخرج من بخاري وحياه من حديث الذي أخرجه عن طريق شيخه خالد ابن مخلد قال حدثنا خالد مخلد قال حدثنا سليمان قال حدثنا أبو حازم أن سهل ابن سعد الساعدي رضي الله تعالى عنه أرضاه قال وإن كانت أحب أسماء علي إليه رضي الله عنه إليه لأبو تراب وإن كان ليفرح أن يدعى بها وما سماه أبو تراب وفي رواية أبا تراب منصوب على المفعولية والأول مرفوع على الحكاية وما سماه أبا تراب إلا النبي صلى الله عليه وسلم جاء صلى الله عليه وسلم يوما فلم يجده في بيت وسأل زوجته فاطمة أين ابن عمك فقال قد خرج لأنه غاضب زوجته وكان بينهما شيء فاضطجع إلى الجدار في المسجد ثم زال رداءه عن شقه حتى صفى إليه التراب فجعل رسول الله صلى الله عليه وسلم يبحث إليه رجلا وفي رواية أنه أشارت رسول الله صلى الله عليه وسلم بأنه كان في المسجد وبهذا جلس صلى الله عليه وسلم يمسو ظهره يمسو التراب عن ظهره ويقول له اجلس أبا تراب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 عباد الله وقد كان علي رضي الله تعالى عنه وأرضاه يعامل رسول الله صلى الله عليه وسلم باللطف وبالرفق وكان يتمشى على أمر رسول الله صلى الله عليه وسلم ولأجل هذا كان أحب أسماء إليه أبو تراب لأن الرسول صلى الله عليه وسلم سموه بذلك وقد كان أفرح بما هو أشد من ذلك عليه عندما جاء بنو هشام بن مغيرة وأرادوا أن يستدرس صلى في أن ينكحوا عليا ابن أبي طالب ابنته جاء هذا في الصحيحين وفي غيرهما من حديث أبي هريرة من حديث المسور ابن مخرمة قال الإمام بخرم الوحيات حدثنا قتيبة حدثنا الليث عن ابن أبي مليكة عن المسور ابن مخرمة رضي الله عنه وأرضاه قال سميت النبي صلى الله عليه وسلم ويقول على المنبر إن بني هشام بن المغيرة استأذنوا وفي رواية استأذنوني في أن ينكحوا علي بن أبي طالب ابنتهم فلا آذن ثم لا آذن ثم لا آذن إلا أن يريد ابن أبي طالب أن يطلق ابنتي وينكح ابنته فإنما هي بضعة مني يريبني ما أرابها ويؤذيني ما آذاها ومع هذا آخر ما قال علي لرسول الله صلى الله عليه وسلم فإني لن آتي شيئا تكرهه أبدا إلى آخر هذه القصة لذلك كان من أسعد الناس رضي الله تعالى أن أرضاه بأنه سي رسول الله صلى الله عليه وسلم فأحسن هذه المصاورة لذلك كان صلى الله عليه وسلم يثني على أبي العاس بن أبي الربيع كذلك بأن له سيرا أثنى لي صلوات الله وسلم في مصاهرته إياه فأحسن فقال صلى الله عليه وسلم وحدثني فصدقني ووعدني فوفالي رضي الله تعالى عنهم أجمعين ونسأله سبحانه وتعالى أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه الله ربنا أعز لسمع المسلمين اللهم أعز لسمع المسلمين اللهم أعز لسمع المسلمين ودمر أداك الدين اللهم دمر أداك الدين اللهم من أراد بنا وبديننا وبكتاب نبي وبكتابك وبسنة نبيك بسوء اللهم ربنا اعرض الفتن واجعل كده في نحري واجعل يتمنى الموت ولا يستجاب له اللهم ربنا احصي اعداءنا واعداءك عددا واقتل من بردا ولا تبك من احدا اللهم ربنا وحي صفوف المسلمين واجمع شطط المسلمين وردنا يا ربنا اليك ردا جميلا اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أجود الأجودين ويا أرحم الراحمين عباد الله ولا مع ربنا سبحانه وتعالى أمرنا بأمر بدأ في بنفسه وثنى بما كتب وثلث بنا قال ربنا سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائم يا الثابتة من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم صل وسلم وبارك على الكريم خاتم الأنبياء خليل الرحمن الرحمن اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا